إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا أتفهم الله سبحانه وتعالى أترى يكلم وأتولى لهم فنشا محمد صلى الله عليه وآله وسلم أي من صروا nípa شالهم ọlọ́run ọba subhanahu wa ta'ala ọwọ́ tá jẹ́ mùsùlùmí lórí ká ká mọ́ sálápá ń tètè lọ́dí àṣẹ ọlọ́run ọba ilé náà ni báàbù àkọ́kọ́ inú àbúwá síra Riyadu Salihin volume 2 alimami Nawawi alayhi rahmatullah wọ́n ní báàbù al-mubadarati ila al-khayrat báàbù al-mubadarati yìí ń sọ̀rọ̀ nípa ká máa yára lọ́bí iṣẹ́ olóore a ti bẹ̀rẹ̀ rẹ̀ a ti ń ṣàlàyé rẹ̀ bọ̀ láwọn ayat iṣẹ́ imam rahimahullah ta'ala tí wọ́n ti ṣe àlàyé tọ́pìkì yẹn nínú àwọn ẹ̀rí tí wọ́n mú wá òní ayà ń bẹnu fọ́rọ̀ tó alìmọ̀ràn ti ń ṣàlàyé àwọn tí wọ́n bẹ̀rù tó ti ròyìn wọn wípé àwọn lẹ́yìn tí wọ́n ná owó lásìkò tààrà rọ̀ wọn àti lásìkò tí nira mọ́ wọn wọ́n sì jẹni tẹ́ máa ń sábà gbébi nínú wọn máa ní sòrò kódà wọn máa ní àmójúkò fáwọn èèyàn táwọn èèyàn bá ṣe ń tí ò dá sí wọn wallahu yuhibbul muhsinin ọlọ́run wá ní òun òun fẹ́ràn àwọn olùṣe dáadáa òun fẹ́ra àwọn ẹni rẹ̀ ibi ìlàkì mẹ́nu dó ní halqa tí ó kọjá àwọn wá ní al ní tí ń jẹ́ ìfẹ́ Allah subhanahu wa ta'ala tí ma ń ní sáwọn ẹrúsìn rẹ̀ òun náà ni tágẹ́tì gbogbo ẹ̀dá láyé kò sẹ́ni tí ò fẹ́ kọ́lọ̀ wọn fẹ́ràn òun kódà ọ̀pá ọlọ́run ìmọ̀ òwú kọ́lọ̀wọ́ fẹ́ràn rẹ̀ alkafir al-mushrik العدو اللدود لربه يتمنى محبة الله له kèfèrí ẹlẹ́bọ tó kòrìrà ọlọ́run ló sì mẹ́fẹ́ kọ́lọ̀wọ́ fẹ́ràn ẹ̀rẹ́ kò sẹ́nìkan tó bá jẹ́ mùsùlùmí tí ò ní fẹ́ kí ọmọkùnrin wà ọlọ́run àní wòlíì mà ní wòlíì mà ní bẹ́ẹ̀ sì nínú tí ń bẹnu gbàgbọ́ wa ní pé ẹ bá ti jẹ́ wà léyìí ọlọ́run ọlọ́run fẹ́ràn rẹ̀ ni ṣùgbọ́n àyà tí ní kálukú ń sáré lé láyé bó láti achieve divine love of Allah subhanahu wa ta'ala ìfẹ́ tọ́nà fi ń bá àwọn ẹni rẹ̀ lò bó láti mú gbogbo ọmọ ẹ̀dẹ́yàn tó jẹ́ mú mi ní òdodo ìfẹ́ kọ́lọ̀ wọn fẹ́ràn ọlọ́wà wa subhanahu wa ta'ala ó ní kul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah wa ana Muhammadun sallallahu alayhi wa alihi wa sallam ṣàlàyé fáwọn èèyàn tó bá ṣe wípé ẹ fẹ́ràn ọlọ́run ọba ẹ wá fẹ́ kọ́lọ́run in return ẹ máa tẹ̀lé mi ànábì ilé ìkọ́jẹ́ nǹkan àkọ́kọ́ ẹni bá ń fẹ́ kọ́lọ́hún fẹ́ràn òun kìí ṣe dídí àlójú máa ṣẹ̀ṣẹ̀ súnà lójú máa ṣe kí ni ló fẹ́ ṣẹ̀ṣẹ̀ kìí tó ń ṣe ọlọ́ọ̀mọ́ bídí àwa súnà ló mọ́ wá gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti lọ síwájú ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam súnà ni wọ́n wala adiri ma yaf'alu bi wala bikum annabi muhammad náà nìyí alayhi salatu wassalam kò ní wá bí kó wá ní àdáadáalẹ̀ ló fi tẹ̀sí àdáadáalẹ̀ ló kọ̀ wá ní ẹ̀sìn níbi kò wá ń bí díà ní ẹ̀sìn súnà sòtẹ́ yẹn bá fẹ́ kọ́ lọ́wọ́ bó fẹ́ràn ohun súnà na Muhammad sallallahu alaihi wasallam náà lè yíó tẹ̀lé tó lórí fẹ́ràn yẹn ṣẹwárí olùṣe dáadáa tọ́lọ̀ ní wallahu yuhibbul muhsinin ọlọ́wà máa nífẹ̀ẹ́ àwọn olùṣiṣẹ́ dáadáa kásán méjì ọ̀nà mẹ́rin rúlá pé ó sọ́nà méjì almuhsinuna ila rabbihim fi ibadatillah walmuhsinuna ila ibadihi àwọn kan bẹ nínú àwọn èèyàn olùṣe dáadáa ni wọ́n torí wọ́n ṣe dáadáa ilé-iṣẹ́ ìjọsìn ọlọ́run wọ́n mú àṣẹ ọlọ́run ọba ṣẹ wọ́n bẹ̀rù ọlọ́run ọba wọ́n pòfin ọlọ́run ọba má wọ́n wárìrì fọlọ́run ọba wọ́n fún ọlọ́run ọba wọ́n sin ọba bó ń ṣe ọlọ́run sọlọ́lọ́hu àlèwọ̀sẹ́lẹ́m àwọn ni ànẹ́bí yẹn rí fẹ́ sí nínú hadith gbogbo wa mọ̀ yẹn nígbàtí jìbìrì ilẹ̀ àlèsẹ́lẹ́m ń jẹ́ṣẹ́ dáadáa balẹ̀mí rí ẹni dáadáa oníṣẹ́ rí tàbí kí ń ṣerú ẹ̀ anájì ní an ta'budu Allaha ka'annaka tarahu òun náà ni kó mọ́ jọ́sìn fún Ọlọ́run bá subhanahu wa ta'ala bí gbà fún wà ń هذا هو أقصى العبودية هو أقصى العبودية كما تجيروس الله بفاري لاي kò ní bá ma lórí kó jẹ́ mùsùlùmù nìkan kò ní bá ma lórí kó jẹ́ mọ́mínú nìkan yóò bá lórí kí yóò jẹ́ kí ni mọ́sìn òun lẹ́yìn tí ò sí ẹbọ kankan nínú iṣẹ́ ìbádà rẹ̀ kọ́dà kò sẹ́bọ̀ rìyà ẹbọ ṣe ń rí mi àwọn èèyàn gbọ́ mi ògùnṣẹ́ ìjọsìn rẹ̀ kò lérò gbọ́n fi ń wojú rẹ̀ ọlọ́run ẹ̀yìn àwọn èèyàn ní fi ń wá yóò ṣe àwọn èèyàn dẹrú lábẹ́ ìjọsìn ọlọ́run ọba fúnra rẹ̀ gbogbo kéwú tó mọ̀ ìṣe wá àti rẹ̀ bí ó ṣe fi kó owó jọ lọ́dọ̀ àwọn èèyàn tí ó fi sọ ẹ̀dùn lówó lábẹ́ dúkìá òun dúkìá

àwọn agbọ́nrin yẹn ó ṣe kókó fẹ́ntí bá ṣe wà sí kó kíyèsí dáadáa kó kíyèsí dáadáa kó sì ṣe ìṣẹ́tọ̀ torí pé tí ń ba ṣe èèyàn jẹ́ ó ní àríyá ṣe àárí ni a ó àtàsàmùrù sì ń gbọ́ mi náà bẹ́ẹ̀ lẹ́nu ẹlòmí ń bẹ kìí ṣàfáà ti ṣẹ̀ anáwó sínú ẹ̀sìn ni ọgbọ́n tí ń ná sí ẹ̀sìn náà ó fẹ́ fi kó community tí ti ń sẹ̀mí ó fẹ́ fi kó wọn lẹ́rú sọ́dọ̀ ara ẹ̀ ni ẹjá wo sọ́dọ̀ ara wa dáadáa o wọ́n pèlè nínú ẹ̀sìn yóò náwó sí ilé kéwú yóò náwó sí cemetery yóò náwó sí eh, òpó yóò náwó sí yóò náwó sọ́dọ̀ wọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn tó ṣe bàbá wọn sì ń bẹ láyé pé báwọn òbí wọn ò kú ayé ni wọn ò rí sí wọ́n wà less privileged ó sì mọ̀ bọ́ bùkátà wọn àwọn kí làníyàn lè jẹ́ àníyàn wípé káfi sọ́ra wa di authority inú ìlú pé pé ọba àlúgabọ́rọ̀ bá ṣẹlẹ̀ tábá ní kábíyèsí ẹ̀dó síbí paná wà wò yìí pé ah, ẹni tó ní dó síbí nínú ìlú yìí ipa tí ń kó ní ògbóge ní tí mo jọba lè lẹ́nu ọ̀rọ̀ kẹnu ẹ ó lè pàṣẹ fọ́ba ó pàṣẹ fún lè máa mú un lò ó gba àwọn olóyè inú ìlú tó ń sí pé kò jóyè láṣọ kí ẹ múlẹ̀ wámúwám lọ́dọ̀ gbogbo aráàlú ẹgbẹ́ torí ẹni ṣe ń ṣe dáadáa làmìyẹ́kún mọ́sìnà kò jẹ́ ní eré ẹ̀yìn lẹ́mọ̀ pẹ́ ní ni irú wọn lẹ́sìn ìmọ̀lẹ́ tó ṣe pé ìṣeré gún pọ̀ nínú ìṣeré tó máa ṣe fáwọn èèyàn ìkámáká yẹn kún pàtàkì jùlọ ní bá ti jẹ́nu ọlá rẹ̀ yẹn ìyẹn dáràn eré kò sí a sin ọlọ́run bá tọkàntọkàn pẹ̀lú mi ara wa pẹ̀lú ẹ̀jẹ̀ ara wa pẹ̀lú ìwọ̀n bá fún wa áríjìkì làákàyè ọgbọ́n òye láti rí wípé ọlọ́run ọba ó fẹ́ràn wa torí pé ọba ó máa rí ẹ̀ yá àsìn tí bẹ̀rù ti bẹ̀rù yá àsìn tí payà ti eléyìí ó jẹ́ ipò tó lágbára wájú Allah subhanahu wọ́n bá mú nǹkan méjì jáde láti bẹ̀ tó yí rọ̀ mọ́ ìwọ̀ tọ́lọ́wọ́n bá èsì ìwọ̀ ìṣẹ́gádá sọ́mọ̀ nǹkan àkọ́kọ́ tó mú jáde wọ́n ni pé an ta'budallaha talaban wa mahabbatan wa shawqa wa shawqa ìpìlẹ̀ àkọ́kọ́ nìyẹn lábẹ́ al fi ibadatillah na'am ó kó o sin ọlọ́run ọba torí pé ó pàṣẹ kó o sin ìsìn tó ń sin yìí òfin ṣàfihàn fẹ́ rẹ̀ òfin ṣàfihàn pò ń jẹ̀ràn rẹ̀ òun lẹ́n tó fi pé ìsìn lọ́wọ́n ọba rẹ̀ ti dé ó ka àyà débi wípé tí ò bá sin ọlọ́run ọba kò gbádùn tí ò bá sin ọlọ́run ọba ilé ayé ò rọrùn fún tí ò bá rọ́lọ́run ọba sìn ilé ayé rẹ̀ rọgbọ fún látara àfẹ́ ní sọ́lọ́wọ̀n ọba ó fẹ́ràn lọ bíbi wípé àìmáṣe lọ́wọ́n ọba ó gbà wípé ìfẹ́ òun ti jákù lára lọ́wọ́n ọba nìyẹn irú àwọn eléyìí ipò wọn níwájú ọlọ́run lábẹ́ ìṣe dáadáa sọ́lọ́run onínìká gbọ́sìn fọ́lọ́wọ́n ọba ó ga nípò jùpò ẹlẹ́ẹ̀kejì lọ tàfẹ̀lọ́ta kí nípò ẹlẹ́ẹ̀kejì yẹn an ta'budahu haraban wa khawfa wa khashya oní kó máa sin ọlọ́run nísìnyí pé bàbá sìn yóò lálàáfíà wa o ẹjí ò bá sin ọlọ́run yóò ṣàgbákò ìsìn tí mo bẹ̀rù ọlọ́run ẹni pé lè jẹ́ axis ti àkọ́kọ́ tàkọ́kọ́ ní gbọ́dọ̀ sí nítorí mo fẹ́ràn rẹ̀ ìyẹn ló ga jù ti kejì ni pé tí n bá sìn ní o ti dáná lẹ́wọ̀ tí ń wọ̀ tí n bá má tẹ́ rẹ̀ ṣẹ́ ìyá ẹlẹ́ta ìlérò rẹ̀ ń retí mi o ìyá ńlá rẹ̀ ń dúró dè mí o àfi kí n sìn lẹ́ẹ̀nà òṣèré ìdènà ẹ̀kọ́ ṣe ẹni sábà eléyìí lẹ́vù eléyìí ó kéré sí lẹ́vù ti àkọ́kọ́ àkọ́kọ́ tó jẹ má ìbáadà ká sí ọba látara àfẹ́ látara ìmọ̀ jẹran rẹ̀ òun wà nípò àkọ́kọ́ ìsinlọ́hun ọba látàrí tó lágbára lórí yìí láti jẹ̀yàn yà ó wà nípò kejì méjèèjì ní bẹ̀lábẹ̀ kí ni alẹ́sánú fi ibadatillah mùsùlùmí wá ní méjèèjì náà yóò máa kó papọ̀ ó máa sin ọlọ́run tó rí tó gbọdọ̀ fẹ́ràn ọlọ́run ọba ni nígbà tí yóò bá fẹ́ràn olówó tó sì ní wà fẹ́ràn ó fún ọ lójú méjèèjì mo tẹ̀ sí pé tí òdà ló fi ń wò òwò obìnrin ló fi ń wò òwò ọkùnrin ló fi ń wò ilé onílé tó ti jalè ló ń fojú òun wò bàbá olówó tí ń wọ ọkọ̀ kọjá ló ń fojú òun wò láti lè lọ gbé láti fún àwọn kidnapper information pa rẹ̀ tí wọ́n bá lè gbé bàbá olówó lóye tí wọ́n fún wọn náà ẹ̀sìkò tó ń gbé nínú ẹ̀dámù ojúlò fi ń wò àbójúkò fi ń wò fàfọ́jọ́ ọmọ gbẹ́só torí òun sábà pè fúnra wọn inú òwe náà wọ́n ti ń yí ẹjọ́ òní ọ̀ àbójúkọ́ gbogbo fíìmù tí ò da lórí fóònù kí náà fi ń wò etí èèyàn fojú èèyàn sin náà ni ìwọ́n tó wà máa fojú wò láyé kó máa jẹ́ ntọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ ntọ́lọ́run faramá má fojú méjèèjì wòwò kú wò má fi wo haram kúrò àwọn afáà sọ débi wípé ìlànàwò arbábù alqulub àtùbá an-nufus àwọn afáà tí wọ́n ń tìrìkì ẹ̀ tó máa ń ṣe ìwòsàn fọ́kàn tó bá dọ̀tí wọ́n máa ń ní àwọn nǹkan tó jẹ́ mubahat lẹ́yìn ìgbà tó bá gbìyànjú tó kóra rókò ní máa fojú wo àwọn nǹkan tó jẹ́ haram tó jẹ́ ìwọ̀ àwọn tí islam gan ló dáa tó wọ́n gan lè ní bó sì ní gan olè wó lára èèyàn kó tó máa dúpẹ́ ọlọ́run fún un tó ti bẹ́ẹ̀ náà wọ́n ní tó bá di pé irú yẹn náà máa kó òhìrò ayé sí yàn lẹ́nu adùn ayé sí yàn lẹ́nu wọ́n ní yóò fẹ́ dá kí n mọ́ máa wò tẹ́lẹ̀ gbọ́ yí dáadáa ẹlòmí ìbú wa ń bẹ́ẹ̀lú ńláńlá ẹni ẹjá lọ gádìn báyìí kálọ̀ fojú lóúnjẹ ẹjá lọ àdúgbò lọ wo àwọn ilé àgbàyanu ta ló kọ́lé fún báyìí ó wá wò tán ó darí ilé kí ló dé á ilé tí mo lọ wò lélè tí màá kọ́rọ̀ ẹ̀ láyé á ètò ń bàjẹ́ nígbàtà bínú ẹ́sẹ̀sì yẹn à ń pàdé àwọn ọkọ̀ kan á àwọn ọkọ̀ ilé bó bá sì ìdárò rẹ̀ láyé àwọn òun sílé ayé wá o wọ́n ní mọ̀bá hàtì yẹn حينما تجعل الإهماك في الدنيا في قلبك sọ́rọ̀ nọ́bọ̀rọ̀ ilé ìhà mẹ́kìrò ha ìgbà tí àwọn kan tí islam ṣe ní ẹ̀tọ́ à ń kọ́lé ńláńlá ni à ń lo gbogbo àwọn kan yẹn ẹ̀tọ́ ní nígbò tí wá di wípé ó ń gbèrò rí ayé iṣẹ́ ẹlẹ́nì tó fi wá di pé òun àwọn ọmọ kí wa kẹ́kọ̀ọ́ a mọ̀ fojú wo tíra ó bá ti dé mọ́kítàbà báyìí ó jókòó ti tíra ni yóò mọ̀ sí láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ bá tó wọlé tán ó tó wọlé bá tó wọlé tán ni bó ṣe ń wo tíra rẹ̀ ní wo àwọn channels àwọn stations tó ti ahadith wọ́n kà láàrọ̀ bíyà wọ́n translate yẹn wọ́n ka Quran wọ́n translate ẹ̀ ìrítà tí ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn kẹyẹ ní wò tó wá ń lékún nígbàgbọ́ sọ́lọ́wọ́ bá subhanahu ni ṣe dada láti ìyà tí ń bẹ lọ́wọ́ àwọn ara ọlọ́mọ ìdẹ́yìn gan tó bẹ̀rù bẹ́ẹ̀ni láwọn èèyàn gan síra wa tí wọ́n bá rí ibi tí ẹni tó san owó yẹn bá ti gbáyàn létí tẹ́kì ẹ̀ kọ́kọ́ di 5 minutes ó lè rẹ̀yìn láyé kó dúró kó kí ó gbáyàn létí lójú ẹ iṣẹ́ ni ẹ di tó ní ìgbọ́rọ̀ mọ́ 5 minutes nítorí tó bá ti rẹ́ni tó gbáyàn létí yẹn gbọ́dọ̀ wọn ló lọ ó sàrẹ̀ tí ó bẹ̀rù rẹ̀ tọ́ni kí ló dé oúnjẹ tó bẹ̀rù ó gbáyàn létí ìtí ìfẹ́ ìdí ẹni bá ti ṣe accidentally tó rí bí sójà bá ti jẹ̀yàn yà rí ò ní rí wọn kó fẹ́ràn wọn máa ó sà wọn ni àwọn èèyàn síra wá nìyẹn o ẹnu aṣọ wọn lásán ìbẹ̀rù ní gbé sẹ́ni èèyàn tó bá wà nù agbádá olè rẹ̀ ìbẹnu ṣẹ́jù níbẹ̀rù rẹ̀ ẹjọ́ máa ń ó bá ilé jú aṣọ wọn sọ́rùn báyìí afá yóò ti já náà rẹ̀ lójú wà sí kankankan ojú rẹ̀ gan kankankan ojú gan ó tó wa ta'ala so ẹni tí ìjọsìn ọlọ́wọ́n bá fúyẹ́ lẹ́ni ẹ̀ ni wọ́n ń dẹ́rù ọlọ́run bá bà tí ń pé sóò nìkan ló wọ̀ náà ní báwọn pọ̀ nù ẹ̀ sóò nìkan ló wà jẹ́ ìyàwó báwọn pọ̀ nù ẹ̀ tí wá ní má halẹ̀ agbára wọn ò gbé yà ọlọ́run ọba ẹ̀yọ̀ lẹ́sìn amanu kú anfusakum wa alaykum nara وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد

ìyá ṣe dédé ara tó ń rẹ́gí ló ṣe àtìkẹ́ àtìyà àtìgbádùn àtẹbí bákan lórí lára tó kò sí náà ni nuhsinu fi ibadatina lillahi khawfan wa mahabba a máa fi dáadáa lè àti látara àfẹ́ tí a ní sí ìran kejì nínú ìsẹ́n oníkàsí dáadáa sáwọn ẹrúsìn ọlọ́run bí ti wà áwùwà dáadáa sí wọn ká sọ̀rọ̀ rí jáde lẹ́nu ká níwà òwútọ́ sáwọn èèyàn ká máa tọrẹ ká káwà burúkú lọ́dọ̀ àwọn èèyàn ká má jẹ́ bọ́dí lórí àwọn ń rẹ̀ kó kan ní lágbára ń bọ̀ ti wo mọ̀ pé tí ò dá ní ìwọ̀ tó kù dé ẹ̀ká tó ní kò tó bùkátà tí ẹ mọ̀ gbé ó lọ mọ̀ gbé bá gba àwọn èèyàn káàkiri ó sì wá dáa táwọn èèyàn mọ́nà fámílì pé lágbájá bùkátà tí ẹ̀ nínú iṣẹ́ rẹ̀ ni ráwọn èèyàn sí wọn kí wọn kò sínú wà ní ìmánì ní àrùjú kókókókókókó ìmánì yíbò wọ́n ṣe aláàrẹ sọ́látọ̀ sálàm wọ́n ni láhta kìrọ́n na mínà ma'arufi ṣe an wọ́n an tálùkọ àkọ́ọ̀kà rẹ̀ wájihin tọ́lik wọ́n ṣe ọlọ́ ní ma ọ̀dárí ti iṣẹ́ rí kankan gbogbo tí bá ti ń jẹ́ ṣẹ́rí láyé ma ọ̀dárí ìṣẹ́ mọ́ fojú yẹpẹrẹ rẹ̀ kákún kódà bó jẹ́ kó pàdé ọmọ ìyá rẹ pẹ̀lú kó rẹ́rìn ń fẹ́ kó tújú ká sí mọ́ wọ́n tí ẹ̀ ṣe tó jẹ́ òṣèré rí tó lẹ́sà lámẹ̀sì àníwà òun ni ẹni ń lè túmọ̀ àwọn èèyàn káàkiri àdúgbò bó tún sálámà sí wọ́n sọ ah, ah, ah. kò ní sálámà sáwọn èèyàn wọ́n tún sálámà sí ẹnu rẹ̀ wà wúwo àti dáhùn sálámà ẹlòmí bẹ̀bẹ̀ ẹni ní o bí sọ̀rọ̀ ẹ̀sìn o yóò ti ríra rẹ̀ wọ́n ní òun ò láì ò láì òun kìí associate òun ọ̀kẹ́ àtúnṣe rẹ̀ iṣẹ́ eré oní òun ó ṣe ó ti mọ̀ tó bá ti dẹjú lẹ̀ fáwọn èèyàn ó súnmọ́ káàrin mọ́ kó bùkátà àwọn wásọ́dọ̀ rẹ̀ tí ó máa lejú ń dọ́gbọ́n ni nígbò tí lejú fáwọn èèyàn ní ìsìn iṣẹ́ tó lejú mọ́ tó ti ẹ̀dáhùn sálámà tó ní wàá pé ẹ̀dáhùn ẹ̀sọ́ ojú ọmọ mi ìdọ́gbọ́n ìdọ́gbọ́n náà ìmọ̀fẹ́ nìkan ṣe kò sí kẹ́kẹ́ gbogbo náà ló mọ wá

bẹ́ẹ̀ láti máa jẹ́ nire náà sọ́dọ̀ àwọn ẹ̀dá tó dá Allah subhanahu wa ta'ala ní wa idha sayyitum bi tahiyya fahayyu bi ahsana minha aw rudduha Olúwa wa ní tán bá kí yín pẹ̀lú kíkí kan ẹ̀dá àwọn tọ̀hún lòun kíkí tí wọ́n kí yín pẹ̀lú ọ̀nà tó fi ń dájú mú sí kí yín lọ Assalamu alaikum wa alaikum assalam wa rahmatullah wa barakatuh o ti yé báyìí o tún wa fi lè wípé ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta sa ọ́ ó tún kí ní ti o fi le orí ìdáhùn salama. o rí pé ládá tó lè kíyàn o kíkí kó fi dá iye bó ṣe kí ọ wa alaikum yìí sí ìtọ́ ma kan kíyàn kíyàn má dáhùn ní òsì nínú ẹ̀sìn àfi tó bá ṣe wípé ẹni tó kí ẹ yìí ní tó fi ní dá ló nǹkan méjì ni ìta àkọ́kọ́ tó bá jẹ́ ní ibi oríṣẹ́ ọlá burú rí ó lè má dá lóhùn kó fi mọ́ pò fẹ́ràn rẹ̀ assalamu alaikum ajé ẹ̀yìn là assalamu alaikum assalamu alaikum ah. ìwá ṣe báyìí tẹ́lẹ̀ yóò fi dámi lóhun kí ló wà bèèrè tí ohun wa kò kí kí a rẹ̀ ẹ̀tọ́ mi ń bẹ lọ́wọ́ rẹ̀ wà ní lẹ́tọ́ mi kí ọ padà islamu farama eléyìí ìyàn ló di eléyìí náà kò ju lọ kẹta ti tó bá jẹ́ ìwọ̀ tó rọ̀ mọ́ ti Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ ọ̀ tó rọ̀ mọ́ ti Allah subhanahu wa ta'ala tẹ́niyẹ bá ń va olé tí ẹ̀ tó ń yapa rẹ̀ olùmọ́dàlù sálámà tó bá rí kí àìmọ́dàlù rẹ̀ ó lè jẹ́ ronú kókò rí ṣáìdáa ọ̀mùtí ni ló bá tó rí ọ òjúbó ti gbé lọ́wọ́ náà afásàráwà lẹ́kùn bó ṣe ń gbé gbá ẹmu funfun lọ́wọ́ tí mú náà ní sàráwà lẹ́kùn afá àtẹ́mọ́ ah, láti mọ́ sára sí ni àwa ah, sáyé ń bì ní ẹ̀wọ́n wá ní dáwà ló ń ṣe tó lọ bá ń jẹ mu àwọn tó ń lù ní dáwà náà ni ànábìgẹ́ mọ́ ń wọnú ní káàkiri lọ bá àwọn èèyàn dáwà ní nídìí ẹmu ọlọ́run dáwà fún àwọn ọmọ ń gbé kólóòsì ẹ bá gbà náà máa gbé lọ́wọ́ ó yẹ wọn sá ọ ládàá ó gbọ́ àwọn bá lọ lọ bá wọn bẹ̀ bó ti lọ kó bọ̀ ó ara ògbò kan ló tó mú gbó tó tún lè sálámà sí ni àdàlù ah, sálámà kó láàfin ọba bó bá ti ń sọ lọ́wọ́ náà ló ti tán lákánmá tó tó mú pásù ní ìjó fìnà sí síbọ̀ náà rẹ̀ nù kí ló dé àmì ẹ̀ ẹ̀jọ́ mẹ́ ìjímọ̀ òun rí inú gbójúmù mi tẹ́yìn náà bá fi lè mú tẹ́ bá rí ẹ̀rí lọ pé kí mọ́mù ma ẹ̀mí ẹ̀ bá ń tọ́ wò àwọn kan nìyẹn ò tó mọ́ sọ wípé bó láti fẹ́ tún ìyẹn ṣe kábàá sọ́mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣe wípé ó lójú méjì ń wà wà sójú kan níbo láti fẹ́ mọ́ sọ fáwọn èèyàn ṣe tí ò dá kábà súnmọ́ wọn yóò fẹ́ dáa jùlọ náà kó wá tẹ́wó lọ tó tẹ́lì wọnú yàrá rẹ̀ ló fẹ́ ti jìnà kó lè sọ fún pé kí ṣe ò dáa yóò sì fẹ́ dáa ń gbà táwọn amdrọ́bà sí bá ń lọ síbi tí wọ́n ti rọ́ọ̀b kó tẹ̀lé wọn kẹjọ gbé mọ́ bá ti wá débi ti rọ́ọ̀bù kó má sọ pé kí wọ́n ṣe ò dáa yóò fẹ́ rọrùn kó lọ sọ́gbà ilé kó lọ sí léjì wọn nítorí ń ṣiṣẹ́ awo ashirik haram ka yóò fẹ́ dáa bẹ́ẹ̀ rí kò wá dáa bí tí ó dìgbà tá bá wọn kópa níbi iṣẹ́ aburú ká tó lè sọ pé aláburú ń kò sí ànábì ọlọ́wọ́ bá ká kún wọn lọ́wọ́ lórí bùkátà wọn tó bá fi help yẹn kan láyé oṣù dáadáa sí ìyẹn ó pẹ̀lú owó ó pẹ̀lú sọ́dákọ̀ ó pẹ̀lú gift àwọn èèyàn ọlọ́run sílẹ̀ tó fi yí pé ó láyé ọkàn gan kò ní wọ́n náà sì mọ̀ pé ń

ọrẹ náà ni méjèèjì ṣùgbọ́n ìkan wá ní ìwà ìgbà wípé ní kí ìyà ń jẹla fẹ́ fún sàárà nìyẹn ìkan wá ní wípé akànfẹ́ pẹ́ ilé ní kìsẹ́ tí ìyà ń jẹ lápẹ́ ní hibà àti gbọ́ bá rí àkójọ ah, ah, mẹ́ta ah, mo sì lẹ́mù kan fún o ẹ̀bùn lẹ́wà fún àwọn ìṣòro fa àwọn ọmọ lọ́wọ́ ah ó ti pọ̀ ju kíni kó sì tú o yorùbá kò tí ìtúná bẹ́ lógun lásìkò yìí ilé ti pọ̀ ju ha aláàjì ó pọ̀ ó pọ̀ tọ́lá náà ẹ tú náà ní ẹ tẹ́tí ẹ̀ fún yàn gan ẹ ṣeun ọmọ òwò sí rèé oníjì òbá ti dé lè rìn fún mo mọ̀ pé yà ń jẹ àmọ́ kó nígbà tí òbá ti dé lè rìn fún ah ìwà ìwà ìmọ̀ ọ̀fẹ́ ṣiṣẹ́ rí ni. Hmm? ó mọ̀ pé ẹjọ́ kírun mọ́ṣáláṣí kan nǹkan òjọra wọn fún òjọra fáwọn ọmọ rẹ̀ òjọra fúnyàwó rẹ̀ ó sì ń gbìyànjú ó sì lẹ́sìn wà ní ìwà ti béèrè báyìí òṣè fún láàrin rárá wà láì tó bá fún nífún gift yóò sì kí ni yóò gbà ó lẹ́ fún mi lákàánà bàyín kò ní sọ fún ilẹ̀ fẹ́ jíje kò ní àkílẹ̀ ìjẹ́ aláàjì kò ní sọ̀rọ̀ àkáàkì ní dáàbú ìmọ̀ bóyá kí sí kí n kọ́ lọ́ọ̀tọ̀ nígbà tó ṣe ní kan wọlé báyìí owó òsìpọ̀ lóòótọ́ tẹ́nilọ́ náírà péré ẹ̀rí kan báyìí láàrin oṣù mẹ́ta àfá ó ti ẹjà ìyàwó tí bẹ̀ẹ̀ sí ń ta sẹ̀mó tí ń ta gàrí tí ń ta ráìsì ọwá ní òkú béèrè ìwà Yorùbá ọjọ́ kìíní àná tó ti fèdì lẹ́nu ìwà Yorùbá ọjọ́ kìíní àná tó ti fèdì lẹ́nu wípé àgùntò jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sù iṣẹ́ owó ara wa ń jẹ ìyẹn ni pé tálíkà ó máa rìn tí ẹ lọ́tọ̀ olówó ló sì máa rìn tí ẹ lọ́tọ̀ tálíkà ò ní kú sílé olówó Yorùbá ọjọ́ kìíní àná nìyẹn o kéde Yorùbá tèmi o yóò bá tèmi yóò kù sílé lówó ó tó sí sílé olówó olówó gan ó tó fi sówó àbí kí ní sẹ́yìn tó jí láàárọ̀ kù sílẹ̀ yà sùn bá tó lọ jókòó síwájú lé olówó tó nígbà dídẹ́ lọ tọ́nà mọ́lá ti mọ́lá ti bẹ́ẹ̀ ha ah, ah, òun jẹ́ kí yẹn wọlé láti rí ọlọ́ iwájú ìdájú kún bá ní ẹ̀ ẹni lọ́bẹ̀ nílà akẹ́kọ̀ọ́ sọ̀ lọ ẹ̀kọ́ tí wà lákó wá sọ́dọ̀ rẹ̀ ẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́bẹ̀ fúnra yí <laughs> aláàjì tí wá a yìí wò ní ibẹ̀ tó ọmọ wá ọmọ bá fún àwọn tọ̀rọ̀ náà mọ́lẹ̀ gbọ́nà fẹ́ràn àwọn èèyàn sẹ́rú náà ni ẹ̀yìn ẹgbà tó ẹ̀ nìra one thousand naira ìmáàmù ẹ̀sìn ní nàìjíríà ti ní nàìjíríà ti ní one thousand naira káà márùn ó tó rà ní lọ́wọ́ kó ní kò ságbára rẹ̀ ju tó bá ní ma ṣe ma pẹ̀lú àpọ́nlé má fi ràn lọ́wọ́ tó fẹ́ ṣe fáwọn èèyàn mọ́ fi wọ́n sọ wọ́n dẹrú mọ́ fi fi ẹ̀yẹ wọn fúnra tí wọ́n bá sọ fún ara wọn pé lágbájá bù mí láti rí nígbà kan báyìí rí mọ́jọ mọ́ tẹnu tẹ̀ jáde pé lágbájá mo ṣe báyìí fún mo ṣe báyìí fún kì í tó bá rọmọ ìyá rẹ lórí ìwà ẹ̀dá kan tó ń wù ìwà ẹ̀ṣẹ̀ kan tó ń wù òun ni kó sọ fún pé kí n ṣe ò dáa wà tẹ̀lé háàhù àǹdáàlì kó kọ ìwà àbàjẹ́ yẹn kó kọ fún kó kọ ìwà àbàjẹ́ fún لأن هذا من أعظم الإحسان إليه ikọ̀ wà bàjẹ́ fáwọn èèyàn ká máa wà bàjẹ́ nínú iṣẹ́ rẹ̀ tó tóbi jùlọ láyé ó jẹ́ fẹ́ dà ẹmú ẹlòmíì tó ṣe pélé ayé rẹ̀ bàjẹ́ lé nìí sẹ́bí wọn kọ́ṣàn gbà tó ń wà burúkú yẹn ni káná bá ti kọ́ṣàn gbà yẹn tọ́lọ́ sí ìmí kó gbọ́ ilé ayé rẹ̀ bá ní gbogbo àti ọkọ̀ ń fi kí ní ọkà bàbà ìjọka àti fífa sìgá ẹgbẹ́ ẹ̀rí nígbà náà wọ́n ní wà ọmọdé ní ṣe ok ẹlẹ́ndì ẹlọ ikí rẹ̀ ẹni kó jókòó dẹ̀ra ọmọ pé kò dání tí wọ́n máa ti fa sínú sínú báyìí gbogbo yóò kọ́kọ́ dàrú ní lójú omi ti yìí tẹ ti sílẹ̀ lórí ẹ̀ yóò graduate lọ sí kí ni ṣìgá bá ti graduate níbi ṣìgá yóò lọ sí ibi igbó ló ga yóò ti kó níbi igbó yóò lọ bí kólóòsù kò tí ìsẹ́fò ó sì ń ti gáyé ó sì ń ti fọ́jú sí ìrànwọ́ ìjọ tí ò bá sẹ́f ìjọ tí ń bá ń rí ibi tí sókè ìwé ti lu tí gbogbo òórùn tí mẹ́rin sókè ìwé ń vibrate síta tó evaporate tó lọ ti mú bọ̀ tí ń fà á níjọ́ báyìí tó lọ wájú ìjẹ́pẹ́ tó wá ewé rẹ̀ tó ti gbẹ tó lọ yóò sì yàn ní ìdúgbò lọ ìgbà yẹn sẹ́fù lọ́wọ́ nù bá ti parí sẹ́fìsì sí ẹ̀ka rí sẹ́ rí sẹ́ ìṣẹ́ tó rí ni pé yóò mọ fàdá lóyún káàkiri àdúgbò gbogbo ẹ̀yìn tẹ́sọ̀ gbọ́rọ̀ yẹ̀ kùn yín jò nínú fámílì àgbáyé lédìsẹ́lẹ̀ nínú mọ̀lẹ́bí bá bí i láyé wá gbogbo ẹ̀yin bàbá tẹ́ rí njọ́ tún ní àná wà tí ò dá tẹ́ẹ̀kọ́ fún tẹ́ rí fámìlì jì báyìí yóò bẹ̀rẹ̀ látòrí ni ni jọ́ gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ àbọ́gà kọ́ṣẹ́ ọwọ́ ni tí láìkọ̀ tí ti tí ò dá tí wọ́n ló kọ́ṣẹ́ rẹ̀ pẹ̀lú àfáà yóò máa kírun lọ́wọ́ wọ́n máa kéwú tí ó sàlàyé aburú gbogbo lè kóbi aburú yẹn tí ó gbà tí ẹ̀ lórí ìrùn bó kí tàbá tí ẹ̀dá nǹkan kò ní ẹ̀rà bó o sàmá tí ẹ ti bàjẹ́ ọ̀rẹ́ jù kí èèyàn sàmú lára wèrè ṣé kó tún fi wí sí àbúkọ́ mọ́ bu yíyẹ gbogbo ilé ẹ̀kọ́ fọ́mọ akẹ́kọ̀ọ́ bá ti ń hùwà tí ò dáa kí wọ́n pé báwùjọ ṣe rí nìyẹn báwùjọ ṣe rí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣe rí nìyẹn tí wọ́n sọ̀rọ̀ wọ́n padà irú ọmọ yóò padà nàìyí ànàbàjẹ́ lẹ́yìn tẹ́ wọn torí pé ẹ̀yẹn rẹ̀ ni ẹ̀dákẹ́ lórí aburú tẹ́bà dákẹ́ lórí aburú tẹ́ kọ aburú fún tó fi túmbá ṣiṣẹ́ rẹ̀ fún nìyẹn torí pé ọjọ́ ọ̀la rẹ̀ unsur akhoka zaliman aw mazluma ọmọ ìyá rẹ̀ tó jẹ́ alábòsí ànábì ní ràn lọ́wọ́ bó sì ṣe fún náà ni ràn lọ́wọ́ àwọn sọ́bà náà muhammadu sallallahu alaihi wasallam wọ́n ní sórí al-mazlum ọmọ ya wa tí wọ́n oppress tí wọ́n wà tí ò dá sí tí wọ́n bòsí tí wọ́n

o jẹ́ kálábúrú rábúrú ṣe wọ́n ràn lọ́wọ́ ni ìdí àkejì ló wá jẹ́ lọ́dọ̀ ti wà lẹ́nu ẹni bá ti ń ẹni bá ti ń kún níwà bàjẹ́ ẹni bá ti ń bàjẹ́ mọ́ bàjẹ́ mọ́ òun lẹ́ni ibi ìǹkọ́lábà a káfojútó lára àwọn ìwà tọ́lọ̀mà subhanahu wa ta'ala tó faramọ́ fún wa torípò fẹ́ràn rẹ̀ iṣẹ́ rí lálá ni pẹ̀lú ògùn ọlọ́run bá subhanahu ta'ala tó bá tó dìgbà ní àtún tẹ̀síwájú lórí àlàyé tó rọ̀ máa àwọn àyá tí wọ́n sóta Al-Imran kó ṣe wádẹn tí ó gbẹ́sìn rẹ̀ yé la ilaha illallah a má sì gbẹ́sìn rẹ̀ yé kọlọ́mọ́sá ṣe wádẹn tí ó lè máa lo àgbọ́yé náà subhanaka wa bihamdik ashhadu